Network yóò dá o ẹni pé irọ́ ẹ̀dùn ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín ẹni kí n máa lọ sí church mi ò ní mi ò lọ o twenty eighteen ni mo ti di graduate tí mi ò ríṣẹ́ ìjọba ẹ dákun kí wọ́n lè ń bá mi sọ inú ṣọ́ọ̀ṣì tèmi ń lọ leléyìí tó o bá lówó ni wọ́n dá ẹ mọ̀ tó o bá lówó orúkọ rẹ wọn ní pẹ́ntì sínú bulletin ṣé ń wá ìmíníṣẹ́ fẹ́ fi depression pa mí ni sà ẹ̀wọ̀n fẹ́ bẹ́yìn tẹ bá fẹ́ kí n máa lọ ṣọ́ọ̀ṣì ẹ bá mi wáṣẹ́ tàbí kẹ́ ẹ sàbíìsì mi ẹ ṣàkókò mọṣẹ́ ọwọ́ mi ẹ mọ tí mò ń ṣe ẹ mọ yọ mí lẹ́nu tí mo bá rówó tí mo lówó lọ́wọ́ ni màá tó rí ṣọ́ọ̀ṣì don't disturb me ẹ ẹ bá tẹ rẹ́ẹ̀dì lọ́dọ̀ yìí.